بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها وإن تسألوا عنها ينزل القرآن سجد لهم عمل مغرقهم فأصبحوا بها كافرين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 Assalamualaikum warahmatullahi wabarakatuh. ورحمة الله وبركاته Àjọ̀pẹ́ pọ̀lọ́ ọba, ọba ìjọ ọlá, ọba tó kọ́ ní àǹfààní àti ìpadà tó malik. nínú mọ́sájá aláàmọ́lẹ́ yìí wajib ẹ̀síwájú ní malik. Tẹ̀sí ìwà මොකද විලාද සිවන අපේ පාවල කේසි කපටි පොලකි කුමෝ කුරාසි ඔන්නයි di ọdún ṣe ń lọ bí àkókò ṣe ń sáré ẹ̀rí bí gbàdúrà pé lánàá ni abẹ̀rẹ̀ ìdáwọ̀. ìjọ òjáde tẹ̀lé pé à ń kápá àwọn parẹ́ láti parí lọ. Ìjọ kò fi láàrin mẹ́sàn-án sí mẹ́wàá rẹ̀ tẹ̀tọ́ lọ́wọ́ wá ní ọmọ tẹ̀lé ìlú ìlú rẹ̀. Ọlọ́wọ́ wa ni kí ọlá tó ní bímọ rẹ̀. Ọlọ́lọ́pọ̀ ọ̀sọ̀ kan àti ibi ẹ̀rọ ẹ̀dá létí. Nípa ní ìdákàrà wa náà wà kó ṣe. Lórí pẹ́tàlì bá mọ́ àsìkò lò kálẹ̀ bá jẹ àǹfààní àsìkò torí pé ìgbà tó wà láyé lọ láǹfààní àti ìṣiṣẹ́ tó wá sí láyé má àǹfààní ìpinnu sí ìyẹlẹ ẹ̀tọ́ bá jẹ́ pé tó wá látìgbà tí àwọn ti bẹ̀rẹ̀ ń gbìyànjú láti jọ́sìn ó gbìyànjú ju bí ṣe ń gbìyànjú lọ tẹ́lẹ̀ nínú nínú jọ́mẹ́wàá yìí. torí pé anabi sọlọ àyẹ̀wò sẹ́lẹ̀ àwọn gbìyànjú ju bí ṣe máa gbìyànjú lọ tẹ́lẹ̀ báwo tó dé ní àtàrí ìjọsìn láyé àtàrí ìwà òòlù yóò ṣe súnmọ́ náà nípa ìbáàdà nínú ọ̀rọ̀ náà wáyé mẹ́wàá pariwo ayatò anẹ́sọ̀lá àìrẹ̀sẹ̀lẹ̀ nígbà nígbà tó máa ń lókun nínú mẹ́wàá parí oṣù rọ̀bọ̀n. tó ń yẹlẹ̀ ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀ tí ọlọ́pàá ní kí ọmọ àtẹ̀mí di délé àsìkò ọlọ́pàá kí wọ́n fún ẹ ìbáradà ọba ẹlẹ́sìn fún wa ọlọ́pàá yá fún wa níbi àwọn àti wa. ọlọ́pàá wa nípa yá ayọ̀lẹ̀ nínú àwọn láti sáwọn àṣẹ ààyè tí wọ́n yára fún sùkú. ọlọ́pàá ti fún ẹni olùkọ́ òdodo láti àwọn àṣẹ ẹ má máa béèrè nípa àwọn kankan tó jẹ́ pé nígbà àwọn bá fún yín nípa rẹ̀ yọ àti tàlàyé ní àná àwọn àbẹ́rẹ̀ tí ó láǹfààní àwọn àbẹ́rẹ̀ tí ó ti tó ti ṣe ṣẹ̀rí àkọ́kùn wa káṣí bá àwọn àbẹ́rẹ̀ náà wọ́n yẹ kẹ́ lọ́mọ tí wúlò léèrè tí ó ní fún nínú ìgbà òmìnirwára ní ráyà wọn náà ní pé láyà ní sọ̀rọ̀ lọ́kùnrin wọ́n tí òfin òfin islam ti ń sọ̀kalẹ̀ kí ọmọ lọ béèrè béèrè tí sọ̀nà ìfọ̀dọ̀ náà ṣẹ̀rí àkọ́kọ́ abẹ́ ẹ̀bà wọ́n wá pé anẹ́sọ̀rọ̀ máa wà ní wọ́sẹ̀lẹ̀ ọ̀kàlà ìfà wọn sàhábà oníyàrá ìfọ̀nà إن الله كتب عليكم الحج فحجوا sọ́jà ìyàwó ẹ̀jẹ̀ nìyà ọlọ́run ọba ti tẹ áàtì lọ́nà ìrìnlẹ̀ lórí nítorí ìpèsè kẹ́ ẹ̀ yá lọ sí tẹ áàtì má lẹ́nu ṣe rí màá lẹ́nu ìlà rẹ̀ láàkùnrin kan bá dìde ńlá máa lọ sílẹ̀ ájì jẹ́ gbogbo ọdún ní ájì jẹ́ ọ̀ràn àyà ànábi bá dákẹ́ arákùnrin ọba tó béèrè àkúlẹ̀ àníyá ọ̀sọ̀lá àkúlẹ̀ àti gbogbo ọdún náà ńlá máa lọ sílẹ̀ ájì lànàbi wa sọ fún pé ńlá ànábi kò rí bẹ́ẹ̀ tí arákùnrin béèrè lẹ́ẹ̀mẹ́ta. النبي لو قلت نعم لوجبت ولا استطعت kò sì jẹ fún ọdẹ nígbà tó ti lọ́nà ọba ti á ti lọ́nà ìdílé lórí kẹ́ ẹ̀ sì dá níbẹ̀ lórí kẹ́ ẹ bá dá sí ẹ̀fẹ̀ ó dúró. ó ní kó o jẹ pé lásán tó mo sọ mo sọ pé bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ọdún ẹ̀ gbọ́dọ̀ máa lọ sí àj. Díẹ̀ tọ́lọ́ bá ń sọ wá pé àwọn àjọ akẹ́tíwájú yìí báwọn náà ti bẹ̀rẹ̀ sí béèrè ṣùgbọ́n tó tẹ̀lé ní pé lẹ́yìn wá gba náà wọ́n tún ti tètè rí sọ́nà ni o àtẹ̀sí túmọ̀ sí pé gbogbo ọjọ́ ẹ̀fà béèrè bá agbọ́dọ̀ pátá kọ̀ọ̀rọ̀ àti sọ̀kalẹ̀ ẹ má béèrè sọ̀rọ̀ àyẹ̀wò ẹ má béèrè béèrè ṣé orí yóò nílé gbè. قال الله تعالى قال الله تعالى ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حامل ولكن الذين كفروا ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون الله هو بعد الصلاة إنه إنه آية وصاف واحد الله هو ṣe àfihàn ọlọ́ọ̀bá ti ń sọ pé òun ò ṣe tí àwọn lárúbáwá tí wọ́n kọ́kọ́ lọ mú nínú àwọn nǹkan kan tí wọ́n gbà lẹ́kùn àti tí wọ́n ní ìgbàgbọ́ lé lórí nínú tí ọ̀rẹ́ tí wọ́n ní ìgbàgbọ́ lórí rẹ̀ wọ́n wá sí sísọ̀dọ̀ ọ̀dọ̀ ọlọ́ba ni máa jẹ́ àlọ́láwọ̀ ìgbà tí ọ̀rọ̀ ti wàrà táà ìgbà ọlọ́ba wà ní sọlá ní òun ò sẹ́ lófin òun ò sì sọ ìdájọ́ kankan lẹ̀ ibi kẹ́ ọmọ nípa bàkírọ̀ tí wàrà táà ìgbà bàkírọ̀ abájọ́ náà wọn àbúrò tẹ̀sí ní bàkírọ̀ àti táà ìgbà náà ṣùgbọ́n apa inú arabi ní lọ́sẹ̀ àkàkọ̀kọ̀rọ̀ lọ́sẹ̀ yàtọ̀ láàrin níbi ó padà fún mi náà ní méjèèjì tí láàbò mi bá bímọ lọ́dọ̀ lágbára tí ń bímọ lórí ara wọn bọ́yá polisi kan náà bọ́yá abo níbi àbí akọ níbi ọdún aláwọ̀ kọ̀ọ̀kì ọdún ẹ̀kẹ́jọ ọwọ́ tó wọn léra wọn nígbà tó ti di mẹ́wàá látọ̀jú rẹ̀. ẹlẹ́kọ̀ọ́kànlá tí ó di ọwọ́ ajóbi. bó ṣe bí wọ́n sọ ẹ̀tẹ̀lẹ́ra wọn lárúbáwó tó wá kàkókò káàkiri kẹlẹ̀ fún mi lásán yìí. látàrí bẹ́ẹ̀ lásán wọ́n ti wá gbà pé ó ní nǹkan kan tàkìrì là débi pé ọtọ́ ìtọ́jú àwọn ọmọ àbọ̀gbọ̀n látara bẹ́ẹ̀ ní rẹ̀ ti bẹ̀rẹ̀ sí bọ́. tàbí kí wọ́n lé láàfún mi á ó ti dé kó kọ́kọ́ jẹ́ pé èèyàn ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀tà wọ́n wà túlẹ̀ àti ètò bí ikọ̀ ọ̀kan náà wọ́n wà túlẹ̀ débi lẹ́nu wọn wà ní ìṣẹ́ tí ó pọ̀ ọ̀kan. Nígbà míì, wọ́n á tàbí sí létí, wọ́n á dé sí ẹgbẹ́ tọ́ba tọ́ba ti gbé, ah! spiritual therapy ní kan nínú ìwé mẹ́kọ̀ọ́ yọ wá ní tó wọ́n tí wọ́n tọ̀ lòsà torí pé láwọn ní fẹ́ sí nǹkan lórí ara wọn bọ́yọ̀ gómìn lórí ara wọn ọwọ́ agbọ́kẹ̀ ìsìnkú ọ̀kàlá àbí ọbí ọkùnrin lórí ara wọn ọbí òkè ìsìnkú ọ̀kàlá wọ́n ti wá sọ pé ó ti wá ló sàtẹ́ tó jẹ́ pé wọ́n mọ̀ ọ́n bọ̀ wọ́n wà sí ẹ̀kọ́ wọn àti ìka wọ́n sàlùsì ọlọ́ba ọmọ òṣèré ló fi hàn akọ́kọ́ lọ mọ lélẹ̀ kìí ṣe òfin ọlọ́ wọn ọgbọ́dọ̀ ti sọ́lọ̀ ọlọ́ wọn rán àwọn lélẹ̀ ọlọ́pọ̀ wa lẹ́kọ̀ọ́ láyé wà láwọ̀ sílẹ̀ sí bákan náà ọlọ́wọ́ kò ṣe àlùmọ̀sílà abákan náà wà fáwọn ní ìtẹ̀sẹ̀ ní ìdíwọ̀sílà báyìí lónìí pé ẹnu làákúnmí tó bímọ bọ́lá bí aláwọ̀ kó bí akọ tọ́ba bí akọ wọ́n lè ti ọ̀nà àwọn táwọn èrè wọn lélẹ̀ o tọ́ba bí abo wọ́n lè táwọn ẹ̀ tọ́ba bí méjìlá ẹ̀ka náà kó bí akọ kó bí akọ bí abo ìgbàláwà mu tó wà lábẹ́lẹ̀ òun náà ti ní ipò kan tó lágbára bí tẹ́ ọ̀gọ̀dọ̀ tó tó méjì ló bí ọkùnrin kan wò kan á nílé lágbára làwọn àní wọn ò ní papọ̀ tó tó bá jápọ̀ nìkan ló bí gbàgbé wọn a máa dùn fún àwọn èrè wọn wọn kò jọ tù wọn sọ á dàpọ̀ ẹ̀sìn nítorí pé abo yìí á sọ lẹ́ka àhàhà ìgbà ọ̀pá ọmọ àyà rẹ̀ lọ́sọ̀ ọgbà alẹ̀ tó ìdí ilé wọ́n wà sọ àwọn ará fún ẹ̀ǹdí kẹta bí ó fà lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n máa sọ kò ní fẹ́ súnmọ́ wọ́n máa bẹ̀rù àti tẹ́ntì báyà tí wọ́n rò pé àwọn lè fi ọ̀kẹ́ di rẹ̀ torí báwọn ti dáa dáa bá ti ẹ̀ka kákó aburú kẹ́lẹ́ kàn án. àwọn olùkọ́ni àwọn olùkọ́ni tí wọ́n tẹ́lẹ̀ lọ́ba pẹ̀lú wàrà áàmì pé wọ́n sílẹ̀ sí àti áàmì kó tó tẹ̀lé ra wọn ọlọ́ba ní gbogbo eré ọ̀rọ̀ kò sí lófin o ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé wàlá sí kẹlẹ́yìn náà tó ṣe ìṣẹ̀lú náà àgbà ìṣẹ̀ ṣùgbọ́n gbogbo ọ̀wọ́ ní pé àwọn kèbèrí ẹ̀dá àwọn wọn parọ́ mọ́lọ̀ àwọn ni wọ́n parọ́ mọ́lọ̀ ọlọ́wọ́ bá ní kọ́lá fún gbogbo àwọn kàyí ilẹ̀ lófin irú ìwà dàbí yíyà táwọn lábọ́ lọ́dọ́ náà lọ́wọ́ ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àṣà náà ní ìtì wọn. Lẹ́gbẹ̀ẹ́ tí bàbá ìbá ti ṣe báyìí kò ti di yóò sàn. Wọ́n àti wọ́n àti láti ṣe spirituality kan sọ pé a mọ ìfẹ́ súnmọ́ ó ní ìjọba ìjọba ìjọba ìjọba ti ṣe. Lọ́wọ́ ló wọ̀ sí gbogbo ẹni ìlú tó fọmọ ẹ̀dẹ́ nìyí. Ilé gbogbo ọ̀rọ̀ ìjọ tó bá wà lẹ́kọ̀ọ́ sí tí mo lè bẹ̀rẹ̀. Wọ́n àkúra wọn sí kìkì náà. Èwòrò lásán yóò sì máa dẹ́rù bà wọ́n wọn àti ẹsìn ìgbàgbọ́ ẹ gbọ́dọ̀ súnmọ́ kọ́dà àwọn olùmọ̀rí àwọn ẹranko wọ̀nyí nílé àwọn lágbára kọ́dà gba mi wọ́n mọ̀ tilẹ̀ jẹ́ wọ́n dà fún àbí tí ọ̀yẹ́ kó lé wọ́n débẹ̀ ìgbẹ́jọ́ ọkọ̀ ẹ̀ sáfìlẹ̀ sáfìlẹ̀ nígbà ọtí àtàkì o ni wọ́n ti sọ́dún sà ọlọ́ba ni wọ́n pa ọlọ́ọ̀lọ́ ni ọlọ́ọ̀ kò sí èlé lókun wàlá ìdílé lẹ́yìn lẹ́yìn fọlọ́ nítorí ẹni pé ọ̀pọ̀ wọn làákà ni wọ́n kú díẹ̀ káàkiri wọn ò ní làákà ẹranko gán ní làákà jù wọn lọ tí ẹranko bá fẹ́ bí màá ṣe kí ló kàn ẹ ti wá aṣọ ló sá ẹ ti sọ ní tẹ́ bẹ́ẹ̀rù ẹ ti sọ ní tẹ́ ẹ̀rọ pé ó lè láǹfààní fún yín kọ́dà wọn nínú wọn irú àwọn ẹranko bẹ́ẹ̀ ọgbà tó fi sọ òun tó wọn bá lọ rìn àjò àbí tí ayọ̀ òun bá lóyún irú ẹranko bẹ́ẹ̀ ni ó máa fi lóhùn sátẹ̀wù sọ́lọ̀ òun kọ láàrẹ̀ bẹ́ẹ̀ náà kọ́ sí àkókò ńlọ sọ́lá rẹ̀ nígbà tó fi ti di mẹ́wàá lórí ara wọn. lọ́wọ́ ẹni wẹ́lẹ́ ọ̀rọ̀ sínú fi ṣùgbọ́n àwọn ẹni tí ti kébè ní sọ́lọ̀ wọ́n parọ́ kọ́lọ̀ yìí kọ́lọ̀ wọ́n sáré wọn lọ́wọ́ wa إلى الله وإلى الرسول قالوا حسبنا قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون. قال الله عليه وسلم أمنت أن تسوء tí wọ́n ní gbàgbọ́ bẹ́ẹ̀ tó o bá gbọ́ ọ̀wẹ́ ìlà sí ilẹ̀ lọ́wọ́ tó o bá sọ fún wa pé tààlà ẹ wá ìlà máa ń dára wàhùn ẹ wá gbọ́ nínú tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ lófin èyí tọ́lọ̀ wọn bá ti lẹ́kọ̀ọ́ àti tọ́lọ̀ wọn bá ti léwọ̀ ẹ wá gbọ́rọ̀ lọ. irú tẹ́sí ìṣe tọ́lọ̀ bá fara mọ́ ọlọ́run kò sí lófin ẹsẹ̀ wá gbọ́ wọ́n ilà lọ sóòlì ẹ wá gbọ́rọ̀ àti sọ̀rọ̀ láwọn àyè kẹ́ ẹ gbọ́ kí ní ìdájọ́ ọ̀dọ̀ kìí ṣe tẹ́ ẹ fọwọ́ lọ yíwu tẹ́ ẹ sọ dùsà tẹ́ ẹ kàbámà rẹ̀ tẹ́ ẹ sọ di bàbá rẹ̀. ẹ wá gbọ́dọ̀ lọ kí wọ́n lò ọ́nù tí wọ́n wà wí ni pé hasbuna máa wà dáná àyè àbá àná. Àpà ìdáwà bá wọn bàbá bàbá wa tí wọ́n ń ṣe ilé òtítọ́ wa. Ìgbà àti báwọn bàbá bàbá wa tí wọ́n ń ṣe lò nítorí délé àwọn òní yìí padà. Akọ́lé Màsáyì Ìdàgíyà ó ní tó kó bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá nǹkan ẹ̀rọ ní fífún ọjà mùsùlùmí. Gbogbo bọ́lá ti bọ́ wá ti tó. Ǹjẹ́ ọmọ ọ̀rọ̀ pé ǹjẹ́ ọmọ ọ̀rọ̀ náà ní pé á ah, ikú ti bá bàbá bàbá mi tí wọ́n ṣe. Ẹ bá àti ayé àgbà á nìkan kàkọ́ ìbéèrè tó ń gan bọ́yé. síbi ọlọ́run ọba ti kí ní ilé wọ̀ ìjọ ọ̀rọ̀ nígbà tí bàbá bàbá mi ti lé mi lọ bàbá bàbá mi rẹ̀ lọ́dọ̀ bàbá ńlá wa ni bàbá mi náà jogún rẹ̀ lọ́dọ̀ bàbá bàbá mi náà ti jogún rẹ̀ ẹ̀rí kẹ́ ní gbogbo ọlọ́ba tó lọ́nà. قالوا حسبنا الله وعدنا عليه اباءنا لا احد وعد فلنتوكا اباك الله اباك الله بارك لنا أو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون فلا قواعد يقول أما بابا بابا ما تقول سوين wọn ò ní màkàkà nípa òfin ọlọ́ọ̀ báyà wò tẹ̀lé tí wá ti kú ìyà tó wà láàrin wọn àti wọ̀ báyà wò rẹ̀ sọ fún wa àdúgbò rẹ̀ ni láyé wọn lọ́nà tí wọ́n bà yé wọn táwọn ti jábọ̀ lọ ọlọ́run nìkan lọ́wọ́ bí ó sì dé lájọ wọn ṣùgbọ́n wọ́n sọ wá gbàgbọ́ yé tí wọ́n ti wá àti wọ̀ tọ́ wá gbogbo lórí táwọn bàbá bàbá wa ti yé atọ́ náà náà mọ̀ sí. àtúnyàtà ọlọ́wọ́ wa ní tọ́lá ní gbé wá sí ìwàsílẹ̀ pé ẹ̀dá kújẹ́ káàkiri ìrìn àkà ẹ̀. ìdí ni tó jẹ́ pé àwọn olùmọ̀lábẹ́ ayà yìí wọ́n máa kọ́ àdìsí àdìsí ọ̀lá àdìsí àdìsí ọ̀lá àdìsí ọ̀lá àdìsí ọ̀lá àdìsí ọ̀lá àdìsí ọ̀lá anabi nínú tó ń fáyà lórí àkúmá rẹ̀ aláìmá alùmílíìnà àwọn atiwájú tí wọ́n mọ̀ sọ̀rọ̀ yẹn ànàlá àwọn atiwájú tí wọ́n mọ̀ kókó ẹ̀ ti sọ̀rọ̀ yẹn. ó ṣe é ti kọ́ sẹ́kọ̀ọ́ ìbẹ̀rù tiẹ̀ ń tẹ̀lé o àwọn yóò ti sọ̀rọ̀ ẹ wà máa dùn wọ́n sọ pé ìjà abádà àfàwọn ti àfàwọn ti kù ìwọ́ wà nínú lórí ọ̀dà. Àlẹ́bí tí ń bẹ̀ bọ̀ fáyà nínú. Tẹ́ padà sọ àwọn aṣíwájú yín ló sà. Tẹ́ sọ wọ́n lọ lọ. Ìjọba ti ń ṣe iná lòdodo. Gbogbo ẹ̀ tó bá ti wá sọ àdìtọ́sálà yìí nǹkan báyìí máa ṣàkóso ọ̀dọ̀ wọn bá wí wàyínà wọ̀ fún yọ ọmọ ìtàkùn dáná ní rí wọn ni àwọn báwa ti bá wọn bàbá wọn bá wa tí wọn ṣe yìí kọ́lá pẹ̀lú kù ẹ̀sìn bá a ti bá wọn àbá wa báwọn ti ṣe bẹ́ẹ̀ làwọn ti mọ̀ sí. bákan náà àwọn olùmọ̀lẹ́ lábẹ́ ilé okùn tí wọ́n sọ ẹlòmíràn lórí pé ìtòhùn fẹ́ tó bá ti lè rà àpá kan tó sọ ó ti di apá náà ìyá wà báyìí tí ẹ bá wà lòdò náà nígbà tí ẹ kọ́ ìfẹ́ mú tiẹ̀ lòún fẹ́ jẹ́rìí kí èso dodo yọ àwọn ọ̀gá aláàbá àbá ìsùn bẹ́ẹ̀ àbá àbá ìsùn bẹ́ẹ̀ ẹ̀rí tiẹ̀ lòún kí èso bá ń tọ́sọ yìí bẹ́ẹ̀ ni ọ̀sọ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ àmọ́ ọba sọ wa kí ló dé dẹ́mọ̀ síbẹ̀ kó ṣe pé yẹn wá lórí àmì tó ti fojú hàn kọ́ wá lórí àmì kí ẹ wá yàrá pé pẹ̀lú tó ti fi lé lọ náà lẹ́yìn ọ̀hún sí àti tẹ́ ńlá ilé ó sì ṣe é ṣe kó wọn lálùjá níwájú ọlọ yẹn mo sọ níbẹ̀rẹ̀ bóyá kó rẹ̀ sọ fún abẹ́ni tó sọ fún ọ̀gbọ̀nà tí ó fi sọ fún tọ́tọ́ fáìlì ọjọ́ ọ̀pọ̀ lòdù amọ̀wọ̀ ọ̀rọ̀ gbogbo tọ́yọ̀ pàkúrà rẹ̀ àbọ̀kọ́ bí wọ́n ti sọ lọ́nà tó bọ̀ náà mu. ṣùgbọ́n àwùjáde rẹ̀ náà ni pé a bá àwọn bàbá wa lórí rẹ̀ àwọn òsì ní ìpínlẹ̀ àtijọ́ lágbà lélẹ̀ kọ́lọ̀ wọ́n sá lọ wà kọ́lọ̀ wọ́n wà ní kọ́lá ní. yá ayélujára ni àmàlù àlẹ́ ìfọ̀nù àmúhùn لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون قال الله عليه وسلم يا أيها الذين آمنوا قال الله عليه وسلم عليكم أنفسكم أسوري عليكم olórí odò ní ẹ̀wù láyà bókù kó máa ń gbá ńlá ìdásẹ̀lẹ̀ yìí ẹni tó ti sọnù kò ní pa ńlá tẹ́yìn bá ti jẹ́ ntọ́ mọ́nà ìyá wọn yóò máa jẹ́ òkú jẹ̀mí à gbogbo yẹn pátá ọ̀dọ́ ọlọ́run náà lẹ́ padà sí báyọ̀ náà bí kò bí máa kú tuntun àbáyé látàrí bẹ́ẹ̀ ọlọ́run ọwọ́ sì fún ní kálukú ní ìròyìn tí ń ṣe nílé ayé áyà bá a ti tú báyìí pípé ọlọ́ọ̀bá ní kọ́kọ́ kó dorí ara rẹ̀ ẹ̀tọ́ bá sọnù kò ní palára àti òkò bọ̀. ìjẹ́ lè túmọ̀ sí pé nínú ìsìláàmù mind business ni ìsìtọ́pọ̀ ọba àwọn ohun jí ọba àwọn jáde wàá máa ṣe ti náà fọ́tẹ̀ wá sí i wọ́n bá ti ara rẹ̀ ẹ̀tọ́ tó máa ní kẹ́lá yà àkọ́kọ́ sì di ẹ̀tọ́ ọ̀tẹ̀ náà ọ̀tara nù. Bí ìgbà táwọn ẹnìkan ti ara ẹ̀gbọ́ yìí, látàrí bí àwọn kókàlùkúlẹ̀ kókàlùkúlẹ̀ ọlọ́wọ́ kò ní ibi ọlẹ́rẹ̀ lórí ìtẹ̀ wọ́n bá sọ ara rẹ̀. Ẹni ń ṣe ìwà àbàjẹ́, yọ́mọ̀ ti kan rẹ̀ tó máa ń jà láwọn pẹ̀lú wàásù. Abu Bakar radhiyallahu ta'ala anhu iná wá pàkíyèsí àwọn yẹn. ó ní ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ mi ẹ̀ wọ̀ ẹ̀ ń tú ááyà yìí bí ó sì tọ́jú o ẹ̀ ń tú ááyà yìí ẹ̀ ń o ááyà yìí kìí ṣe àtìlẹyìn fún ẹ tó sọ pé òun ní òun ní ṣe ìtìsíbẹ̀ ṣíṣe tí ọ̀dà àwọn sọ́tẹ̀ ní títí lórí ara mi onílà. Aya ìsọ̀rọ̀ nípa àìrí léjà ẹ̀ka. Àyà alákọ̀ọ́kọ́ àsìkò tó jẹ́ pé àdúgbò àti jẹ́ pé ó ti ṣe wá àtìkú yàn ó ti sòfin ọlọ́ọ̀kú. Ọ̀sán àyà pé tó wọ́n ṣe náà ni ó ṣe o lábẹ́ ilé ọlọ́ọ̀kùn ní jẹ́wọ̀ ya wọ́n ti tọ́ lọ́nà rẹ̀ ó ti fún. tọ́ba ti sọ̀rọ̀ kókó nira kankan bọ̀ kò sí para kankan tí ọba látara bẹ́ẹ̀ torí pé wọ́n ti sọ̀rọ̀. àyè kejì tó lè fẹ́ àwọn àyè wa bẹ́ẹ̀rẹ̀. ọ̀nà ni ìgbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé fẹ́ẹ́ nù wọn jésù ló wọ́n wá mọ́. gẹ́gẹ́ bó ti wá nù àdìgbà náà sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò sẹ́lẹ̀ àlẹ́bí ní mú òbí màáwù ẹ máa pa àwọn èèyàn láti ẹ̀ dáadáa ẹ máa ti wá sí ọ̀sàdáwà wá ní kúkà ẹ máa kọjú ní àwọn èèyàn láti sàbù ẹ máa ti wá sí fún wa. ọwọ́ ní fàyídà àìtù ṣókà nùbà ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ní ìtẹ̀lé lórí ìyẹ̀pẹ̀ tó jẹ́ pé àrùn tó lágbàá ń bẹ lọ́kàn àwọn èèyàn ó ṣe wá títí kí ọlọ́run ti wọ́n ṣàká lọ́rọ̀ ẹ̀ lórí rẹ̀ ìfẹ́ ẹnu rẹ̀ táwọn lò wọ́n tẹ̀lé. wọ́n ní anẹ́sọ̀lọ́lá àrẹ ìṣẹ̀lẹ̀ ní àwòháwò tábà àti tí ẹ bá rí tó fi gbé ọtí dàsí tó jẹ́ pé ìfẹ́ ẹnu kálukú ní tẹ̀lé ní ìsìn. nígbà wàá wò ní ọ̀sẹ̀ ìfowóṣe wá àti látàá òkè yẹn tún kọ́dà bí ìgbà tó ń bá ti sọ̀rọ̀ ní lọ́dọ̀ tí òsìgbọ́ anẹ́bí tẹ bá wá sí dé àsìkò tó jẹ́ pé wọ́n yẹ jáàmà kúlì rí ìrà ìdí tẹ bá yẹ tó jẹ́ tó ń bá kú ìtọ́ ò bá ti dì mú ọ̀bílíọ̀n tẹ̀ lọ́wọ́ superior kọ̀tẹ́ wo pé ẹnìkan tó ní superior argument náà ìtọ́ ò ti fọ́ọ̀mù lọ́bílíọ̀nù kí ó ti parí bẹ́ẹ̀ anabi ń dábàá sí gbogbo eré tó sẹ́yìn fa àlékún àwùkú sọ̀rọ̀ yóò àtúndì ara rẹ̀ bá a láyé ọ̀rùn kò mọ̀ bá a ìgbà tẹ̀lé yìí. ẹ tọ́ sọnù lásìkò kò ní ní ọ̀la ọlọ́run kò ní títorí ti ẹ̀jẹ̀ wọ́n yà ọlọ́run kò ní títorí ti ẹ̀gbọ́ wí torí pé ìfẹ́ olókùtà wọ̀nyẹn tẹ́lẹ̀. bákan náà inú àsìkò tó jẹ́ pé àyà yìí bọ̀ sí ọ̀nà àsìkò tó jẹ́ pé fìtínà pọ̀ ọlọ́pọ̀ ọ̀dọ̀kan fìtínà gbogbo ẹ̀ dojú ẹ tí ó sòdodo gan ó lè lẹ̀mí rẹ̀ lọ báyà tó kú gbára tí ẹ bá ti sọ ara rẹ̀ lórí rẹ̀ fún sórí ara rẹ̀ fún sórí ara rẹ̀ ọmọ ẹjọ́ sì pọ̀ lọ́wọ́ báyìí kọ́mọ́tẹ̀lé ipé ọ̀pọ̀ àwọn èèyàn ò ṣe dáadáa fún ọjọ́ ènìyàn. Là ọlọ́ọ̀bá ní láì fún fún ọgbọ́n náà ìsàtìlẹ́yìn. Tẹ́ẹ̀ka ti ẹ sọ máa sọ ìmáàlì rẹ̀ o. Ọba tiwájú tiwájú wọn ọ̀gbà máa tẹ̀lé àtìsọ́sọ́ lọ sọ́dọ̀ ìdíkà ti jẹ̀ gbẹ̀yẹ̀. Kí ni bẹ́ẹ̀ ni nínú Ìsìláàmù? ìbá ti jẹ̀bi jẹ̀bi o bá wọ́n ti o kí wọ́n máa ṣe tí wọ́n ti o n kò lè ṣe wá dùkú ẹ̀ tí wọ́n tẹ̀ ẹ̀ ra pa wọ́n ti mọ́lẹ̀ wọn dùkú bọ̀. àgbẹ̀sọ̀ àkọsọ̀tọ̀ kọ́ máa jẹ́ ìyẹn kí nínú kú sí ìjọ ìwọ̀n àṣìṣe láti. torí kékeré ilé ọba ìmọ̀jẹ̀ àgbẹ̀ ní àgbẹ̀ àtẹ̀tí ṣe dáadáa àtẹ̀tí tó kù díẹ̀ káàkó gbogbo wa pátáwájú ọlọ́run náà padà sí ọ̀dọ́ ọlọ́run la padà sí láti lọ ṣe sí òṣẹ́ ọlọ́run ó sì kó ní kálukú ní òṣìṣẹ́ tó sì kó sẹ́ tó pa ọmọ náà. báyọ̀ ẹ̀ fẹ́ kó wà kó tó ta mọ́ ọlọ́run bá ní láti àti ẹ bá wà fún ní kálukú ní òṣìṣẹ́ ti láyé ẹ tó ṣe dáadáa yóò bá dáadáa pàdé ẹ tó kù díẹ̀ káàtó náà bá ń ṣe tó fi pàdé. ọlọ́wọ́ sàánù wọ̀ ọlọ́wọ́ wa ẹ̀tọ́ ẹni. Yá ayúwa nàbíyìnà àmàlù ṣàhádà tó báyìí kùn ìdá àwọ̀ àjàkú ìmọ̀kù bíná lọ́síyá. إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم أو آخران من خيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن اخترتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن العافين. الله عليك ولا إيش òfin ilẹ̀ òfin tó ṣe pàtàkì òfin tó dúró mọ́ àsọtẹ́lẹ̀ àti ṣùgbọ́n lásìkò kẹtọ́ wà critical. àwọn olùmọ̀yìn ẹ̀gbà ọ̀rọ̀ wa látọ̀rọ̀ abúlé ní àbá wọ́n ti ẹ̀ka ọ̀tara àmì wípé ààyè ìsọ̀kalẹ̀ ni nígbà tí ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ arákùnrin kan wọ́n nínú gbọ̀dọ̀ sáà ní lórí ìyàgò rẹ̀ ọ̀pá lè pẹ̀lú àwọn tẹ́sí kẹtí wọ́n ti mùsùlùmí àádí àti tẹ̀lé ìdáàrí lásìkò kọ́pà ní wọn bọ́yá ní àgùnpá wọn pọ̀ inú rẹ̀ àgùnpá bá ti mọ̀ tí wọ́n tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ tó ń sọ lọ́wọ́ lókè tí wọ́n rẹ̀ arákùnrin tó ń jẹ́ mùsùlùmí ọba tààrẹ̀ ọ̀tá rẹ̀ lórí ìrìn àjò débi pé ọba ti bẹ̀rẹ̀ sí ìtura tó wọ́n yá lówó fi yè ẹrù ló sì dì í àwọn dúkìá rẹ̀ bóò ni àwọn èèyàn rẹ̀ ó ti gbúrò pa rẹ̀ àti tó fi ọ̀rọ̀ tó kù náà pé kọ́ wá ìbọ̀lù àbí wá ẹ̀gẹ́jì àwọn tẹ́lẹ̀ tí wọ́n ṣe mùsùlùmí tó ń bẹ pẹ̀lú wọn. kọ́ wọ́n fún wa ní àmàlà kí wọ́n lọ fi dúkìá òun jíjẹ́ fáwọn èèyàn. ibi báyìí ibi báyìí ibi báyìí mo ti wá. ó tún lè fún wa. bọ́ wá tó kí mo kú. ọwọ́ akọ jíjẹ́ kí n tí ẹrù rẹ̀ ń kó jọ nínú que ìkàbá àdẹ́mẹ̀ ìkàbá àdẹ́mẹ̀ ìkàbá àdẹ́mẹ̀. ìwé tó wá pọ̀ ọwọ́ àti ìwọ o ẹ̀rù ó ti pa lọ́sí ẹ̀rù náà kò fi yẹ wọn lọ. àkókò rẹ̀ tọ́ ọlọ́ọ̀bá ti fàyè rẹ̀ àwọn ẹni létí àwọn ọlọ́ọ̀ wọ́n ní wọ́n wá bá dúkìá àtọ́ pọ̀ abọ́ sílíbà tó kún fún gbòm. nígbà wọn wọ́n bá gbé ìlẹ̀ wọ́n sọ ìtumọ̀ pé láàrin àwọn. wọ́n bá bẹ̀rù lọ bá àwọn èèyàn rẹ̀. nígbà wọn bẹ̀rù débẹ̀ àwọn ẹlẹ́yìn ògbẹ́rù wọ́n tún bá fún wa wọ́n gbẹ́rù wọ́n tí wọ́n gba ẹ̀lẹ́lẹ́ na ẹ̀lẹ́lẹ́ àtàṣe àdìbàdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn tó ẹ̀sẹ̀ kan ìwé tọkọ sí ìwé rẹ̀ wọ́n bá wúwẹ̀ wọ́n bá ta ẹ̀yìn ọmọ alábàdà ẹ̀mí alábàdà ọmọ alábàdà ìjọba ìjọba ìdíjí ilé ìjọba nìyí ṣùgbọ́n kọ́ kọ́ yìí sí láti sàlàyé pé ẹrù ní tí mo gbé fún lábàdà àti nàkàtúndì ìjọba ìjọba ìjọba ìjọba ìbẹ̀rù wọn bá ta nígbà wọn ta wọn bá tí wọn bá tẹ ṣùgbọ́n gbogbo tó wà tó sọ náà lè dẹ́mbẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ kẹta wà tó mí sí àbọ̀ kẹta wọ góòlù wà lọ ìdá làwọn ilé ìgbà ẹ̀ káwọ́ mi àwọn òye ìtọ́tàn láti ti sẹ́lẹ̀ làwọn ti ti sẹ́wọ̀n látàrí ilé ìrọwà sọ ara ẹ̀ka ọlọ́pọ̀ máa ń sọ̀rọ̀ ní yá ayọ̀ lẹ́yìn náà àwọn mo pè é yorùbá kó dodo ṣàhálà tó bẹ́yìn ìdá àbọ̀ àhàlà tó mọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀kọ́ máa jẹ́ ẹ̀ńtẹ́ ìtẹ̀rí ní ìgbà tí ikú bá jẹ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yín lásìkò yín lọ sí nígbà tí ọba fẹ́ sàsọtẹ́lẹ̀ ṣé wọ́n sí yà àsọtẹ́lẹ̀ ètí ṣẹ̀rí àti wá ojú kòkòrò ní kókà kó ní. Gbogbo kẹta tó kọ tó ọba ẹgbẹ́ kú báyọ̀ dàgbò pọ̀lẹ̀ ọ̀dà ìgbẹ́bí wa pé ẹnì kọ̀ọ̀kan wọ̀ gbọ́dọ̀ sùn tó ní nǹkan kan tó fẹ́ sàsọtẹ́lẹ̀ rẹ̀ ó sì sọ láìsí kó ti bọ́ọ̀lù ní sábẹ́ ibùsùn rẹ̀ ibi tí ó súnlẹ̀ tí ó borí lé abẹ́ bílò tó fi sí lórí tọ́wá kúkú ó lè dìde dúkìá alágbádá bẹ lọ́wọ́ mi dúkìá làkàtúntò bẹ lọ́wọ́ mi èmi náà gba nǹkan báyìí alágbádá gba nǹkan báyìí dúkìá mi bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ bọ́ọ̀lẹ̀ lórí bọ́ọ̀lẹ̀ bá àwọn ẹlẹ́ni bá kú sẹ́jọ́ náà sí náà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni sọ pé ẹni mo ní bàtà. Yọ̀ọ́ máa sọ pé ẹni mo lè ẹni mo ní tọ̀. Bọ́ọ̀nà yá ni kọjá padà ní mímọ́ yá. Ó di bìtì náà, ó di bìtì náà, ó di bìtì náà. Ọlọ́mọ wa ni tí ẹ bá wà lórí ìrìn àjò tí ẹ bá tẹ̀lé. Ìjọ́ máa jẹ́ lẹ́rìí, bọ́dà ìdílé ẹ wá èèyàn méjì. اثنان ذوى عدل àwọn alátìlẹtọgba tí wọn nímọ tí wọn nímọ nípa àìsí ọdọ àti òfin ọdọ tí wọn ní ìsàlábùsì làwọn àti dínkù kọmọdé nínú yín ìyẹn tó mùsùlùmí preparatory àwọn méjì tí wọn kó fún wọn tẹlẹ preparatory kọjá pé mùsùlùmí nìkẹ́ gbọdọ̀ wà ní paradise ṣùgbọ́n ó ṣeé ṣe inú jẹ́ ọba ẹ̀kọ́ tó mùsùlùmí ọlọ́pàá ọba àlejò ọláwá tó ti dẹ̀kọ̀ ó ní áwọ́ ápàlá nìyí ní lẹ́yìn àbí ẹni pàwọn létí ní ìṣẹ̀lẹ̀ ìtúwé sàlàyé tó gbé bọ̀ àti tó ọ̀rọ̀ àìkúrọ̀ sẹ́mọ̀ wà pẹ́ẹ́rù ìdẹ̀tì wà lórí ààrẹ ìgbòlèkú ẹ má wọn létí jẹ́ ni wọ́n ṣẹlẹ̀ yìí nínú àwọn ìtúwé sàlàyé على وضعفان أو آخران من غيركم أبا نسمي سوى تراني إن wee ضربتم في الأرض jẹ́ ẹ bá wà gbogbo ẹbí ọ̀sẹ̀ rẹ̀ jẹ́ ẹ bá wà lórí ìrìn àjò. Bá a sọ bá tún mú sí ti ó ti jẹ́ báyìí ọlọ́ọ̀bá ní ẹjẹ́ ẹ̀sẹ̀ láti kà á lẹ́wọ̀n wá àwọn ẹlẹ́rìí kò fi tẹ̀lé lórí tó fi tẹ̀lé kí lò lórí tó ọba fẹ́ kọ́ lẹ̀ wá àwọn ẹlẹ́rìí kó lè ba àwọn adìjà kó lè ba àwọn adìjì sínú ẹlẹ́rìí kù ọlọ́ọ̀bá balẹ̀ tọ́lá yìí àwọn lẹ́tìwọ̀n ìtìwẹ̀ sára yìí tàbí súnà wọn máa ń bá àdìsọ́lá ẹ dà wọn dúró lẹ́yìn ìrò tí bá kírun àwọn kan náà fún ìtẹ̀sí ní sọ̀rọ̀ àtọ̀ wọn lè lọ sí sọ̀rọ̀ ọwọ́ àánú ìrò tí kó jù láyé tí wọ́n mú tí lè dàgbà láti wà ní mo búra àti sódà wọn bá ń sọ láti pa yóò kó sì máa lè dá wọn wà mọ fọlọ ọba búra wípé wà láàyè àfi ọlọ́wọ́ ọba búra ètò mú wáyé àti wọn lọ sọ fún ẹni tí ọbẹ̀ kọlá màá náà wà láàyè wọn àbúrà pẹ̀lú ọlọ́wọ́ búra. Nígbà wo ni ó ti máa ń ṣe tọ́ búra? Ọlọ́wà ní ilé sọ́tù. Tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ ṣe yẹ̀yẹ́ sí orí ọdún káì, tẹ́ ẹ kọ́ kàtà sí lélẹ̀. Ṣùgbọ́n náà ẹ̀ ń fọ àbúrà. Ǹjẹ́ bá parí lẹ̀? Àwọn ò ní ṣe nǹkan ní ìdíjẹ́ àti ìdíjẹ́ ìpè ní dúkìá yá ìtẹ́lẹ̀ dúkìá yá ọlọ́pọ̀ bá ní ìjọba ní ìdẹ́rẹ́ sẹ́kùtù ètò àwọn sọ ní pé tí wọ́n bá kúra pẹ̀lú ọlọ́ àwọn ọmọ ní ìdẹ́rẹ́ sẹ́kùtù jùmlá ìrẹsẹ̀rọ̀ bí yà ní ọkọ̀ wọ bí yìí wọ́n lè wá láti ìbẹ̀rẹ̀ ìpè kẹ́ẹ̀ẹ́ tó búra kẹ́ẹ̀rẹ́ ní ìrètí lónìí mọ́ ṣùgbọ́n ọmọ ọ̀rọ̀ báyìí pé wọ́n kọ́nà ọ̀bà búra bí wọ́n mọ̀ búra láàrín sẹ́yìn bí yìí sámánà àfi ọlọ́ọ̀bà búra àmọ́ àná sọ fẹ́ fún mi torí pé ẹni tó fẹ́ kú ó ti wà tẹ́lẹ̀ kí ló kù sí ìsèmá ìṣiṣẹ́ lórí tó ti darọ́ fẹ́ máa dé sí orí ìrìn àjò mọ́ wa ẹni tó fẹ́ kú lámàá náà tí èmi ti wá ti fi dàpọ̀ kó o ní sọ́kọ́lọ́ búra àní ìjà lówó wọn ẹni kò ní kó alówó káyí padà àlọ́nà ẹni kò ní kó alówó káyí padà tàbí ká mú nǹkan nínú dúkìá yín ká lọ táwọn èèyàn lò fún mà àwọn èèyàn lò fún mà kí búra báwọn yìí ti bẹ̀ ọlọ́pàá wa ẹjọ́ la ní wọ́lọ́wọ́ gánà la kóba kọ́dà kọ́ jẹ́ pé alásùnmáni tẹ́bí parapọ̀ kéde tó láì kọ́ láwọn àtúmọ̀ tó tóbi méjì inú kọ́ jẹ́ pé ìtumọ̀ ti pé wọ́n kura lórí pé kọ́dà kọ́ jẹ́ báwọn ẹni tí wọ́n súnmọ́ wa lẹ́bí wàláyé ànígbà dúkìá ẹ̀ papọ̀. Gbogbo ẹ̀ gbogbo nípa ìfọwọ́ àtẹ̀lé kan náà. Gbogbo ọba lọ táwọn àgbà dúkìá láwùjọ dúkìá lọ fẹ́ràn mi. Àbọ̀ ẹ̀ ẹ̀ka bá mi lọ sí ṣe láti glass cup àwọn àgbèrè lọ. Gbogbo làwọn wàláyé àwọn òbí sílẹ̀. Ẹlẹ́gbàá tó mọ̀ ẹ̀. Láàrín sẹ́ni bí ní sábà náà wọ̀lọ̀ ká ó sì lè gbà tó máa tó kọ́lá pọ̀ jẹ́ báwọn ẹni tí ẹ fẹ́ mú ẹbí yìí ni wọn káwọn náà wà búra ó lè gbọ́dọ̀ bá wọlé àwọn ọ̀lẹ́kọ̀ọ́ tó gùn rẹ̀ ẹni jẹ́ bí kọ́kọ́ tó yẹ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ tó gùn rẹ̀ àwọn olùdókòwò wà ní islam láwọn ẹ̀ ẹjọ́ bá sí òyòwò tó wà búra ó sì káwọn náà fún mọ́mọ́ lògùn ṣùgbọ́n àwọn ọmọ àti sọ̀fẹ́ fi àmàlà sí ṣùgbọ́n àwọn gbogbo ẹ̀dá láwà àti ìdí àwọn òní kẹta máa fún ogúnra káwọn náà ogúnra. ọlọ́pàá ọba ìfọlá ni tí wọ́n bá búra bẹ́ẹ̀ fún àwọn sọ́kọ̀ wà láti mú ṣàhádà tàbí lọ́rẹ́ a ò ní fi ẹ̀rí ọlọ́wọ́ wa pamọ́ kí ẹ̀rí ọlọ́wọ́ wa ó náà lábẹ́ òkè àti ṣe. torí ká bá ẹni ṣe bẹ́ẹ̀ kí ní ayé dàbí lẹ́mìnà àti yìí tá a bá ti ṣe bẹ́ẹ̀ dájúdájú a ti wà nínú àwọn olùṣẹ́ lọ àwọn àti náà mọ̀ pé a bá ṣe bẹ́ẹ̀ àti ṣe ọlọ́wọ́ wa ni pẹ̀lú àwọn وإن عثر على أنهما استحقا إثما فلا يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان من ذلك شهادتنا أحق من شهادتهما وما اعتدينا إن إذا لمن الظالمين ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ ni amẹ́ta ni wọ́n wá búra yìí nígbà wọn ti wá búra wípé bẹ́ẹ̀ tó bá wá tẹ́lẹ̀ ní ọ̀rẹ́ yìí ẹ̀rí wá fojú hàn gidigbe pé wọ́n dà bá ẹ̀rí lẹ́yìn ọ̀rẹ́ yìí àwa ẹ̀rí pé anna wọn ta apá ìgbà ipe tí wọ́n ti wọ́n ti jẹ́ pẹ̀lú ìkọ́ torí wọ́n ti dàbá àmàna torí wọ́n ti tẹ̀lé wọ́n ti dàbá àmàna wọ́n ti fa ábàlá ni ẹ̀kọ́ máa ní ọ̀rọ̀ á gbé àwọn méjì ní ìdíje tí wọ́n dùn nípò wọn. من الذين تحقق عليهم الأولياء inú àwọn ẹni tí wọ́n jẹ́ ẹbí òkú ẹbí ẹbí ti fàyè lẹ̀ wọ́n wà dìde láti jẹ́rìí pẹ̀lú sì máa lè dà wọ́n àwọn sọ pé àfi ọlọ́wọ́n bá búra lẹ́ṣàhádà tùnyà ẹ̀rí tiwa àhánkùnrin ṣàhádà tùnyà ó rìnlẹ̀ fún ẹ̀rí táwọn méjì yìí ń jẹ́rìí àwọn ti rí àmì ìpè ẹni ẹbí àwọn ilẹ̀ kéde náà wílé ìdíjẹ́ ẹ̀rí tẹ̀ gẹ́gẹ́ bí sábàbù lùdú lè tààrà ẹ̀rí táwọn nílẹ̀ náà ni pé ọmọ àyà wa tó ti kọ ìwé ilé àti máa ti dẹnu rẹ̀ kọ́ abúlé àwọn àwọn abúlé wa gbàdá tó wà láyé tí wàá borí ìtìmọ̀ wọ́n máa tẹ̀lé iná kéèké bá kọjá ẹnu àlá àtàbùsí a ní ẹ̀rí tó múrégé lórí pé ẹja àsọ̀dá múra rẹ lórí àti òdodo yìí tó kí a fẹ́ sàbùsí tá a bá kọjá ẹnu àlá ìyá ilẹ̀ lẹ́yìn bọ́ọ̀lì ní ìgbà tá a bá ẹni ṣe bẹ́ẹ̀ àwọn àdúrà àwọn ẹni tí wọ́n sàbùsí kúrẹ́ ara wọn kí a fẹ́ ṣe léèrè rẹ̀ nítorí ẹni gbogbo bùra láti ṣe kí ni o. láti wá ẹ̀wọ̀n òdodo wọn ẹ̀wọ̀n òdodo. ọlọ́ba ní títí lẹ́ẹ̀kẹ́ sílẹ̀ láti ta àná. ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين ọlọ́run ní títẹ̀lé gbogbo àwọn òkúta àtúwò lẹ́wọ̀n yìí ibi tí wọ́n ní ó búra ẹni tí wọ́n fún lámàánà bọ́lá láti gbà tí wọ́n ti ní ó fún àti ibi tó ti lọ jíjẹ́ dáríkà àìnà eléyìí ló súnmọ́ kọjá pé o ayé àtúndì ṣàárẹ̀ sí aláwọ̀ sí ìta kí wọ́n gbé ẹ̀rí wá pé bí a ti ṣe ẹ̀rí pé àmàánà tá gbé fún wa tá a bá ti fi ọ̀rọ̀ kan búra sínú rẹ̀ nígbà wọn gbàgbọ́ ẹgbà wọn dá padà ó súnmọ́ kí àwọn náà kí ìpayọ̀ ọlọ́wọ́ wọ́n ráyè dúkùú lọ́sàn-án wọ́n dà máa wọn. ذلك علينا أن يأتوا بشهادة على وجهها أو يخافا أو أو يخافوا àti kí gbogbo owó ti báyà kẹta tí ó tẹ̀lé sí wọn. à ń tòrọ já àìmáàánú ń bá àìmáàní. Wọ́n wá bẹ ẹgbẹ́ tí látọ̀lẹ̀ lọ́wọ́ wà nígbà ẹ̀rí wọn máa kojú tí àyè gbà. Àwọn tí wọ́n lámàá náà èèyàn parí ẹni òkun wọn lámàá náà wọ́n dábàá àmà náà. Ìpáyà bẹ́ẹ̀ sọ́ba kàlẹ́ kọ́ wọ́n kura àtàrí inú ọmọ ẹ̀dẹ́ ìyẹn tí ọmọ pa tó tó tó yìí ti rí àwọn ọtí búra wájú aláàní ìtútù fàyè ilẹ̀. àwọn olùkọ́ni yọ wọ́n máa báyà nǹkan méjì wọ́n máa kí ojú tí rẹ bọ́ ọjà àpẹẹrẹ gbọ́dọ̀ sọrọ. àwọn kan máa jẹ se bá ti ní kó o wọlé ọmọ pàdé wájú dájúdájú àwọn òbí lè jẹ́ ó ti di ẹ̀mí wọn ọlọ́pọ̀ níbi wọn mà náà kọlọ̀wọ́ wọn sọ àánú wọn kọlọ̀wọ́ wọn sọ àánú tó ìdílé àwọn òfin àwọn òfin tó lágbára yìí. àdé eléyìí yé wa gẹ́gẹ́ tí mo sọ náà ara ẹ̀ sọ̀kalẹ̀ lórí àmì fún àdúrí ni àná. bẹ́ẹ̀ ìdájọ́ wọ̀ sí yà ìgbékalá sọ tẹ́lẹ̀ ìdájọ́ tó gbòòrò ni.

owó mi báyìí báyìí jẹ lọ́wọ́ rẹ̀ kò tí ì sábú mi o. kọ́lẹ̀ wẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló parí ọ̀nà kọ́lọ̀kọ́ wọ́n sí àlọ́ rẹ̀ wọ́n bá wà á àdùn nàìjíríà náà. Ọdún kéésì sí ẹ̀fọ́ àwọn náà lọ́wọ́ sí

ṣe nígbà àjọba nàìjíríà tó ti sẹ́yìn ṣe ẹ̀wọ̀n nàìjíríà ṣe ó kí àlàyé ó kí àlọ́ nàìjíríà wù. là níjọ́ bẹ̀rẹ̀ pé tí wọ́n lọ yẹ àwọn káàdì wọn níbi ìwé rẹ̀ báńkà kan ó ní àtẹ́sí ọyọ owó ní àkáǹtì ẹnìkan tó ti kú láti mílíọ̀nù náírà. ọlọ́ọ̀bá sáyẹn fọwọ́ tẹ̀. Next, you want to die ẹ̀wọ̀n thirty five years mu yóò sì rẹwà ṣé tọ́ba tí wọ́n sáàbù thirty five years mu tí ó kù sẹ́wọ̀n nù wọ́n sì fi sílẹ̀ lọ ṣé tọ́ba tí wọ́n jáde tí ó ti parí ọlọ́run wá ti kú nídìí láwọ̀ ọlọ́run kò ní dì เขาเลยจีบปากพวกเราจะต้องมาเห็นแต่เรามีเลยตัวมันจะมีวันที่จะตัวเสียานอีกครั้งที่เราดูชัวบาตุจียาเลยมาแล้วก็ในส่วนนี้จียา number one ที่จะบอกว่าตัวเจียา Bẹ́ẹ̀ni tí ẹ bá dé wọ́n fẹ́ dájọ́ ọ̀fun tí wọ́n gba dúkìá rẹ̀ fáwọn ẹ̀tọ́ ní dúkìá ẹjọ́ rẹ̀ náà pàtó àlejò rẹ̀ ló gbà láyé. Torí pé àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ torí pé ìjọba ti wá jẹ́ yà kò fáwọn eléyìí lẹ́kọ̀ọ́ tí wọ́n. Àlẹ́ ìjẹ́ pé ìjọba ọ̀kadà fẹ́ máa lo ẹ̀rọ náà. Tí wọ́n ti ká ní ọgbọ́n wà ní tọ́kùnrin dúkìá rẹ̀. Àmì tọ́ba dá ìjọba wọn mẹ́sì rẹ̀ wọ́n gba dúkìá rẹ̀ tọ́ba gba dúkìá rẹ̀ tí dúkìá tí wọ́n gbà bá tó sanwó àwọn ẹgbẹ́ ẹgbẹ́sẹ̀ alẹ́kọ́ kẹsí pé tó ọ̀pọ̀lọpọ̀ lè darí ju tọ́ba tó bá láàrin ìgbà tọ́lọ́ lẹ́yìn àbí ti jẹ́ tó wàá dá tọ́ba gba dúkìá tó tẹ̀ tó sí ètò ìkókọ́ ètò wọlé ìlú dúkìá kò tó ètò ìkókọ́ ẹjọ́ rẹ̀ kù kì í bá ètò rẹ̀ bọ́lá wọn sà lọ náà. Kí ni ìfẹ́ǹtìsì ọ̀làmù àti Ọ̀làmù yìí ní ìbàjẹ́ tó dára ní ètò tó pé ìgbìyànjú ní ọgbà ilé ẹ̀ṣin sí lè lọ́kọ́ gbà torí pé dá ẹ̀rọ tàràwí àti ẹ̀rọ tààjù àwọn kárí kiri àtọ̀ láàrin àwọn kárí kàkà náà ni pípẹ́ tá a bá ti ní ìbẹ̀rẹ̀ alẹ́ ìníjẹ́ tàràwí tí alẹ́ bá ti súnmọ́ tó bá ti dídí ọwọ́ òru ìníjẹ́ tààjù abákanú àwọn mọ́sálà ẹ̀yìn rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ pé wọlé ní òkì ẹlẹ́yìn ìbéèrè àwọn lórí ọ̀rọ̀ pé tá a lè kí ju mẹ́wàá. Hmm dáríkì ju mẹ́wàá lọ. mọ́sálà yìí wọ́n ti fa láàrin àwọn olùkọ́lọ́gbọ̀n ti pẹ́. àdìsí wọn fẹsẹ̀ rẹ̀ ni látọ̀dọ̀ alẹ́ sọ̀rọ̀ máa wà ní ìfọ̀sọ́lẹ̀ ẹ̀mí àtọ̀dọ̀ àìṣà tó láti sọ̀rọ̀ àìsàn kìí ti ju rákà mọ́kànlá lọ báyà ní kíkẹ́ ìjú mọ́kànlá yẹn gbẹ́ta wá ti pẹ̀lú nẹ́fíà arábàbí ti ti ẹ̀yìn ìṣà wani nuwa wani a cikin sai nuwa wani kuma magana na cikin sai nuwa magana na ne ke mu kutura ka da wa alaka mu kana da laka da kana amma ta ba ka faka nuwa a ne ta faka nuwa mu wani ne eh ma ko do ki du be laka ile àwọn ko lórí pé tó bá ne ki dara wi tó bá je mo pe wa pe wa lu tó bá ti ki o ti to ko ni ta lu tó bá to ko ku te ti ta lu mo re ki dara wi lórí ta lu abákan náà wọn lọ sí nílà ẹ̀yẹ́ lè ti dédé ẹ̀dì pọ̀ tọ́lá àwọn tó lórí ẹ̀bà wọ́ọ̀rọ̀ tó wá lórí pé tọ́lá tó lẹ́yìn mọ́tìnà mọ́tìnà àlẹ́bí kàtẹ́ tọ́lá kùn kó ẹnu alẹ́ àyèké méjì méjì kọ́sọ́ pé yẹ tẹ́lẹ̀ ó kìlì wọn lábẹ́ ẹni tẹ́lẹ̀ máa kí fẹ́ẹ́tì kò sí tó burú lábẹ́ ilé àwọn kòtò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lábẹ́ kòtò kí kòtò kí dáa kò sí tó burú bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bí ṣe kókó jù náà ni pé ìdébè bá gbogbo tẹ́yẹ̀ bá ti bẹ̀ lẹ́yìn látara tí ìtọ́gbọ́ yẹn kò sí tó burú. pàápàá tó ẹ̀ máa mú ṣọ̀ká nínú lẹ́rù làwùbá ṣọ́ọ̀bù ìjọba làwùbá. wọ́n mú àwọn ẹ̀bà wọ́rọ̀ wá tó pọ̀ lórí pé aláwọ̀ àtiwájú tó ti fẹ́ ti ṣe nínú òru mọ́ká àwọn àti jù mẹ́wàá nínú mọ́ṣáláṣí mọ́ká jọmọ ẹgbẹ tó ní ẹlẹ tó máa tó kíta àbútú kíá níta abdul kọ́mọ́ kìrìtìsá ni ẹ̀tọ́ níta abdul nìkan lè lókì ẹni ní kíta abdul nìkan tó rò pé bẹ́ẹ̀ wà lọ́kàlá wọn láti mọ̀ sílẹ̀ nínú òkè ní kọjá bẹ́ẹ̀ kò ní ẹ̀rí tó dé ní pé ọmọ ẹgbẹ́ náà àbùkù kan ẹ̀tọ́ kíta àbútú kí tó tó bá dùkú lẹ̀ tó ti síwájú kọ́dà màkàrà fún mi mo rò pé kọ́dà bó sàmì Allah uh, Ta'ala. اللهم اقسم لنا من خشيتك ما تقول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تقول علينا مصيبات الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل كربنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا